محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث الثاني والثمانين وخمسمائة وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال وفي الركاز الخمس وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال في كنز وجده رجل في خربة إن وجدته في قرية مسكونة فعرف وإن وجدته في قرية غير مسكونة ففيه وفي الركاز الخمس أخرجه ابن ماجه بإسناد حسن وعن بلال بن الحارث رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم أخذ من المعادن القبلية الصدقة رواه أبو داود الحمد لله حديث لقق ليتي أم بني وجوالون وجاء حديث أبي هريرة رضي الله عنه ṣùgbọ́n alḥafiz ibn hajar egege díẹ̀ nínú hadithi ló mú wá bí hadithi pọ̀ jù bẹ́ẹ̀ lọ hadithi náà lọ pé ọlọ́ba yìí pé al-ajma'u jubbaru wal-ma'dinu jubbaru wal-bi'ru jubbaru wa fi ar-rikaz al a rí i pé àkójọpọ̀ ọ̀rọ̀ eléyìí tó jẹ́ ti gbẹ̀yìn nínú hadithi yìí onìkan ni wọ́n mú wá nínú Bulughul Maram níbí ṣùgbọ́n àdìsí náà ó gùn jù bẹ́ẹ̀ lọ níta àdìsí sọ fún wa ni pé al-ajma'u ohun tí ẹranko téèyàn ni ẹranko téèyàn ni tó bá ṣe fẹ́ lòmíì ní ìṣeniléṣe nígbà tí kìí ṣe pé wọ́n ló dẹ ẹranko rẹ̀ yẹn sí onítàn pé kéèyàn lágbo nísìn kágbọ́n èèyàn kọ́kan ẹlòmíì láì jẹ́ pé èèyàn lèèyàn dẹ àgbò yẹn sí pé kọ́kan sòbí kéèyàn ní màálù kí màálù kó tààyàn ní kẹsẹ́ àbí kó gúnyàn ní wo báyìí jẹ́ pé ní màálù lọ́dẹ síyàn sọ eléyìí jọbọọrù kò sí nǹkan kan tá a san lórí ìṣeniléṣe tẹ ẹranko tí ò ní làákàyè tó bá ṣe fẹ́ lómi ẹlẹ́ranko yẹn ò ní san kankan lópin ìgbà tó bá ṣe pé kìí sùn lọ dẹ ẹranko yẹn sẹ́ni tó ṣe léṣe bẹ́ẹ̀ náà ni ó ní wọlbẹ rojo bọrọ tíyẹn bá ní kànga tíyẹn ní kànga gbẹ́ ìyẹn wọn á bẹ àwọn èèyàn pé kí wọn á gbẹ́ fún yẹn àwọn tí wọn á gbẹ́ yẹn ó rí i pé wọn ń gbẹ́ lọ ni wọn wà ilẹ̀ bá yíyabò wọn wọn bá sì bá bẹ́ẹ̀ lọ wọn ò tiẹ̀ kú ó sì wọn lè sè yánnayànna ni jọbọọrù ẹni tó bẹ̀ wọ́n sí òní san kankan o nítorí pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sì lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sòkè sì ṣe pé ó gbà lérò pò ń fẹ́ pa wọ́n ní ló ṣe ní kí wọ́n bò ń gbẹ́ kànga iṣẹ́ tiwọn náà sì ni kànga gbígbẹ́ torí ẹ̀ ló ṣe túmọ̀ sí pé tó bá yẹ kó ibi tí wọ́n ti ń gbẹ́ lọ lọ́nà ti kọ́ pé kílẹ̀ ọ̀yà ńlá ilẹ̀ wa yà mọ́ wọn wọn àbá bẹ́ẹ̀ kú tọ́ ọ̀sẹ̀ lọ́hùn. lábẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbẹ́ kànga tán ṣùgbọ́n a fẹ́ kó kòkò sínú kànga yẹn kẹ́ ṣe máa ṣe láwùjọ yìí ṣé wọn òun ti gbẹ́ kànga ó ti jáde àwọn ẹni tí ń ta kòkò tí wọ́n máa kó sí kànga yẹn àwọn á lọ gbé irin tí wọ́n máa fi gbé kòkò yẹn wọ́n lọ gbé wa wọ́n ti wá hangi kòkò ma bí wọ́n ti ń rìlíìsì kòkò tọ́lá ẹnìkan wà ń sálẹ̀ no ẹnìkan wọ́n máa tẹ̀lé kòkò yẹn lọ bí wọ́n sì ń gbé lọ sí sálẹ̀ tọ́ bí wọ́n á ń lọ yẹn lọ́wọ́ á ní kí kókó ọyẹ òpó yẹ wọ́n ti ń ṣubú sísàlẹ̀ kókó fọ́mọ lórí òkú jó bá ọ̀rọ̀ tó kò sánìkan tí wọ́n san kọ́bọ̀ lórí kókó tó kú yẹn ṣébi tiẹ̀ ni kì í ṣe pé a mú sí nǹkan tí kì í ṣe tẹ́lẹ̀ kì í sì ṣe pé àwa la okùn kan sílẹ̀ fún kó lè bá tẹsẹ̀ bọ́kìtì ó lè bá a bá jó bá ọ̀rọ̀ ìyẹn ni pé ànísàn kankan lórí ẹ̀mí rẹ̀ àbí lórí sísèse tó bá sèse. wàlmẹ́ẹ̀dínú jù bọ́ọ̀rù bákan náà tá a bá bẹ̀yàn ní ilẹ̀ ẹgbẹ́ torí àti lè bá kó ohun àlùmọ́ọ́nì tí ń bẹ́ nù lẹ́m jáde gẹ́gẹ́ bí sẹ́ mining wọ́n fẹ́ kó ohun àlùmọ́ọ́nì tí ń bẹ́ nù lẹ́m jáde bóyá gold àbí silver so àbí kó tiẹ̀ jẹ́ kùsà ni wọ́n fẹ́ wà jáde kó nu lẹ́yìn ẹ máa pé wọ́n máa gbẹ́lẹ̀ lọ wọ́n máa gbẹ́lẹ̀ lọ wọ́n máa gbẹ́lẹ̀ lọ kódà yọ yá yẹn lẹ́nu pé ọmọ èèyàn gbẹ́ irú rẹ̀ báyìí tí ẹ bá débi tí wọ́n ti ń ṣe irú rẹ̀ so ibòmíì wọ́n lè rìnrìn two three four five kilometres lábẹ́lẹ̀ níbi pé wọ́n fẹ́ lọ bá gold níbi tó wà ó lọ́mọ èèyàn sì wá mọ̀ pé adúrú ibi ìsí òkè ilẹ̀ gold ńbẹ́ńbẹ́ tọ́ wọ́n mọ̀ wá lọ títí désàlẹ̀ ilẹ̀ yẹn ibi tí wọ́n ti ń gbẹ́lẹ̀ lọ àbí wọ́n ti ẹ̀ ti gbẹ́ náà wọ́n á máa wọ ọbẹ̀ jáde lójoojúmọ́ lọ kó ìtàn bá rí kó ọlọ́mọba ní kílẹ̀ ọ̀yà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa gbọ́ lójoojúmọ́ pa àwọn èèyàn kan ṣiṣẹ́ ẹ̀ mining ilẹ̀ ya ó bò wọn mọ́lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ jù náà lè tó ṣẹlẹ̀ ní Turkey láìpẹ́ yìí táwọn èèyàn kú lọ yànnàyànnà ń in hundreds fẹlẹ̀ jọ̀bọ̀rù ẹnìkan ní sanwó lórí rẹ̀ àwọn ń sọ̀rọ̀ ṣẹ̀ríà Islam tó ṣùgbọ́n sẹ́yìn wọn pé gbogbo etí ń ṣẹlẹ̀ nísìn wọ́n ní compensation kan tí wọ́n ní kí company yẹn ọ̀sà fún wa irúfẹ́ lẹ́yìn ọpọlọ mìíràn ni ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run gbàtí ètí sekún lọ dẹ okùn sílẹ̀ fún wa táwọn akẹsẹ̀ bọ́ kò sí nǹkan kan tí ó lẹ́yìn rẹ̀ la Nabi sallallahu alaihi wasallam sọ pé wa fi rikaz al-khumus rikaz onáni nǹkan tí àwọn kan táwọn ti lọ tí ó nǹkan àní wọn nǹkan ní àwọn kan tó ti lọ tí wọ́n fi pamọ́ síbi kan èyí tó sì wọ́pọ̀ jù lórí irú nǹkan bẹ́ẹ̀ ò ní kí wọ́n rì malẹ̀ nítorí pé nínú òye àti làákàyè tó lọ́n fọ́n mi yàn tí kò bá ti fẹ́ kí dúkìá nǹkan kó sọnù tó sì jẹ́ dúkìá olówó iyebíye wọ́n máa sábà rì malẹ̀ ni ẹni tó bá gold ẹni tó lẹ́rù silver so wọ́n máa sábà rì malẹ̀ ni pàápàá jùlọ ẹni tó bá ń wò yí pé tóun bá kú níbò ń ṣe wà yìí àwọn ọmọ òun sì kéré tí dúkìá ìbá sì ń bẹ níbi tó ju àwọn èèyàn ó ti rí àwọn èèyàn ní sànú àwọn ọmọ wọn mú dúkìá yẹn lọ ni torí ẹ wọn máa sábà rí irú rẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú nítorí ṣẹlẹ̀ láàrin Khidir àti anabi Musa alayhi salam nípa ilé àlàpà tó ti fẹ́ wó tí Khidir sọ fún Musa pétọ ìṣẹ́túndé o àmọ́ ilé yìí àmọ́ dáadáa tí ó dùn ó sì bò ilé jẹ́ nìkan ò gbé lẹ́yìn náà ìlú tá a dé tí wọ́n gbà á lálejò àtúnbá àwọn kọ́lé bá nàbí Musa ṣe ń wò tiẹ̀ nù ṣùgbọ́n nígbà tí Khidr wa masala ibà nàbí Musa alayhi salam ó ní ilé tó rí tá à ń kọ́ ọ̀hún ilé àlàpà tó ti fẹ́ wò ó tá à ń gbé dìde dúró yìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ilé yẹn ó jẹ́ tàwọn ọmọ òrukàn méjì àwọn ọmọ òrukàn yìí báyìí bàbá wọn sì jẹ́ nìire bàbá yìí sì rí àrísìkí kan mọ́lẹ̀ dúkìá kan ó rí má bẹ́ẹ̀ léyìn tójò bá ń pa ilẹ̀ ẹlẹ̀ léyìn láì jẹ́ pé a bá tún léyìn ṣe a ṣe òrùlé sí i kò sí tàbí ṣùgbọ́n pé bójò bá ṣe ń dunlẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n máa ya ojú ibi tí wọ́n gbé nǹkan pamọ́ sí tí ó tú àṣírí rẹ̀ fẹ́ni tí wọ́n jí gbé torí kárìsì kéèyàn ọmọ sọnù. So torí dáadáa bàbá wọn dáadáa bàbá ọ̀ràn ma ìdínú tá a fi kọ́ ilé yìí nísìnyí tábà taba gbẹ́lẹ̀ tábà rí nǹkan kan tó bá jó owó orúkọ rẹ̀ ní kíni arikaz ṣùgbọ́n pẹ̀lú condition kọjá pé ibi tá a ti gbẹ́ ilẹ̀ rí dúkìá yùn ibi táwọn èèyàn ò gbé mọ́ ni wọ́n ń gbé bẹ́ẹ̀ rí wọn ò gbé bẹ́ẹ̀ mà agbọn abẹ ti dá oró ó ti di ní táwọn èèyàn kọ̀yìn pàtì tó bá jẹ́ pé irú bẹ́ẹ̀ la bá ti rí irú arzikì bẹ́ẹ̀ orúkọ rẹ̀ ọmọ jẹ́ arikaz àbí kó tiẹ̀ jẹ́ pé ibi tá a ti rí arzikì yẹn agbẹ́lẹ̀ ní lójú ọ̀nà ojú ọ̀nà yẹn tariqun ghayru mati ọ̀nà táwọn èèyàn gbà má àwọn èèyàn ti gbọ́ ọ̀nà má ti pẹ́ ojú ọ̀nà ni wọ́n á gbẹ́ lótú ara rìsìkì tó bá jẹlẹ pé ibi tá a ti rí ilé ni táwọn èèyàn gbé gbogbo àdúgbò má àwọn èèyàn gbé gbogbo agbọn abẹ má àríkàzì ojú ọ̀nà ní táwọn èèyàn tún tọ́ bẹ̀ mọ́ rárá àríkàzì àmọ́ tó bá ṣe é pé ibi tó ti rí ilé ni ilé yẹn lè ti yàlàpà ládùúgbò táwọn èèyàn sì ń gbé kìí ṣe àríkàzì o wàá fi wẹ́lọ̀ kí ẹ bó ṣe wá náà ìdájọ́ rẹ̀ ó jẹ́ ìdájọ́ alùkọ́tọ́ òǹtaarihe. Al sẹ́mi pé inú yàtọ̀ tó wà láàrin arikaz àti alukọtọ onáà ní pé arikaz dẹfínà jahiliya níta àwọn yẹn ti rì mọ́lẹ̀ ní látọ̀jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n alukọtọ kì í ṣe dandan ni kó pé wọ́n rì mọ́lẹ̀ èèyàn rí e orí e nítorí e ọ wà mọ ọ yàtọ̀ sí mo rí e. wọ́n tó bá ti jẹ́ pé agbọn ibi tó ti rí yun bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ẹ ti di àlàpà ṣùgbọ́n gbogbo ilé tó sọ̀rọ̀ àǹdìbì àwọn èèyàn ń gbé bẹ̀ ìdájọ́ rẹ̀ ó jẹ́ ti kíni alókọ̀tà kò ní jẹ́ ti àríkàz tó bá jẹ́ pé ìdájọ́ olókọ̀tà ni a jẹ́ pé ìta aláàárín abáwọn rí ni o abáwọn rí ni kó tó di parí fúnra wa ó rí ìgbà tá a bá fi wẹ́lọ̀ fọdún kan tẹnìkan kílèmù rẹ̀ ìgbà náà ló tó di tiwa ìyẹn tó bá jẹ́ pé ibi táwọn èèyàn ń gbé ńlá ti rí bó tilẹ̀ jẹ́ pé létò ti dá horo ibẹ̀ la ti mú jáde wọ́n ní bẹ́ẹ̀ náà ni tó bá kójú ọ̀nà táwọn èèyàn sì ń gbà ní ibẹ̀ lọ ló ti rárísìkì yẹn ìdájọ́ rẹ̀ ó máa jẹ́ ti alùkọ́tọ̀ tí ń taari he ìtàfi wẹ́lọ̀ fúngbà o fọdún kan ilé ìjọba tó bá ṣẹlẹ̀ pé ń taari yẹn orúkọ rẹ̀ náà ni arikaz tó bá ṣẹlẹ̀ pé orúkọ rẹ̀ ni arikaz ajá yìí gbogbo ń ta bá ti rí bẹ́ẹ̀ ìdá kan nínú márùn rẹ̀ a gbọ́dọ̀ yọ ìdá kan nínú márùn rẹ̀ á yọ yẹn ni pé ọ̀pọ̀ àbókéré nítorí kò bá àmọ́jú kúkú kan lọ ìdákanu márùn rẹ̀ wá yọ kò bá tó tirẹ́là kan ìdákanu márùn rẹ̀ wá yọ so eléyìí onídàájọ́ tó wà fún arikaz lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì yọ àní dúró dọdún kankan àbí òye wa kò bá pọ̀ kò bá àmọ́ pọ̀ ayọ̀ ìdá kan nínú mélòó ìdá nínú márùn lẹ́sẹ̀kẹsẹ̀ láì dúró de pé kọ́dún kan yípo eléyìí jẹ́ ti arikaz tẹ́lẹ̀ báyìí wa ṣé zakat wà ní ṣé zakat lọ torí káyìn ti mọ̀ pé zakat nínú sharia ẹ̀sìn islam tó bá jẹ́ pé owó bá la bá fẹ́ yọ zakatu rẹ̀ ní tíṣẹ̀rí àníkà máa yọ ní kíni rubu'ul ushur rubu'ul ushur one over forty ṣé one over forty wá ní one over five naam rárá o èwo lọ́pọ̀ jù one over forty lọ́pọ̀ jù ní àbí one over five one over five lọ́pọ̀ jù so eléyìí èsè zakat ṣùgbọ́n ẹ̀tọ́ ọlọ́run ńlọ ń yọ nínú owó yìí ẹ̀tọ́ ọlọ́run lọ ń yọ nínú owó kí ló dé tí zakat tó ń fi kéré tí n tí wọ́n ní ká yọ níbi rikaz tó ń pọ̀ wọ́n nígbà tó ṣe pé zakat owó kan ní tó yẹ pé àjìyà kó jọ owó kan ní tó ṣe pé wàhálà la ṣe tá a fi tu jọ ọlọ́run ọba wa ó ní kẹ́ ẹ̀yọ̀dá kan nínú ogójì òtítọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe pé léyìí ẹ̀bùn lọ́lọ́run bọ́ ọ kàn gbẹ́lẹ̀ súkẹ́súkẹ́ ó sì gbẹ́lẹ̀ súkẹ́súkẹ́ ọba àsọdún kan náà lẹ́sìkẹ́ tó débẹ̀ ó sọ̀rọ̀ kó òṣìṣẹ́ kan bẹ̀ wọ́n kàn gbẹ́lẹ̀ ni hmm. so bí kẹ́gbẹ́gbẹ́gbẹ́ kan ga ni lẹ́ bá bá rìsìkì yìí kí lórúkọ rẹ̀ ọmọ jẹ́ arikaz so eléyìí wa fi rikazil khumus ẹyọ ìdá kan nínú márùn bó láti àṣe taláàkó fún sẹ́wọ̀n ká sọ pé kìí ṣe zakat torí tó bá jẹ́ pé zakat ni ibi tá a máa ná zakat sí ọlọ́run ti ṣàlàyé rẹ̀ oríṣi ọ̀nà oríṣi mẹ́jọ ni ṣùgbọ́n ìwà tó ṣe pé kìí ṣe zakat ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ alfẹ́yì alfẹ́yì àlùfẹ́yù òun náà lówó tọ́lọ́wọ́n bá fún àwọn mùsùlùmí látọ̀dọ̀ àwọn kèfèrí ṣáájú kó tó di pé jà bẹ̀rẹ̀ láìsí jà láìsí kan ọlọ́run sì já rí dúkìá àwọn kó bí kan gbọ́pọ̀ àti dé a sì ti dé tí nǹkan ẹ̀jà burúkú olóró ah, ẹni tó bá lè kọlu àwọn mùsùlùmí bí wọ́n ṣe dé yìí onítọ̀ àwọn mọ̀ lára ẹ̀ ẹ̀rú tí wàá mú ọkàlùkù bá túlẹ̀ mẹsẹ̀ túlẹ̀ báyìí ọlọ́run ọba ọba wa ṣẹ́gun ọba wa ṣẹ́gun kílókù káma kó gbogbo àrísìkì wọn ni gbogbo níta bá rí kó lọ́dọ̀ kèfèrí eléyìí ni wọ́n ń pè ní alifẹ́yì òfin ọlọ́run sì ni pé gbogbo fẹ́yì hù wọ́n pín gbogbo ẹ̀ sọ́nà márùn wọ́n kún gbogbo ẹ̀ sọ́nà márùn ìpín alákọ̀ọ́kọ́ yóò jẹ́ ti Allahu wa rasuluhu ẹlẹ́ẹ̀kejì dhawul qurba àwọn àbátan anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta aliyatama àwọn ọmọ òrukàn ẹlẹ́ẹ̀kẹrin almasakin àwọn aláìní. ẹlẹ́ẹ̀karùn abana usabil àwọn arìnrìn àjò tí ò ní tí wọ́n fi kọ́ntínú ìrìn àjò wọn ṣùgbọ́n jẹ́ mùsùlùmí masakin tó jẹ́ mùsùlùmí yàtàmà tó jẹ́ mùsùlùmí yóò sọ pé káfíìrì fún so eléyìí àwọn alani tá a pín fẹ́ yóò fún ìdákanu márùn tẹ́lẹ̀ ibi tá a ọlọ́run àti anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn gba khumsul khumus khumsul khumus sáyẹn kí dakanu márùn náà lọ́yọ́ ajẹ́ kí dakan nínú dakan márùn yóò jẹ́ tó ọlọ́run àti anabi muhammad sallallahu alayhi wa sallam khumsul khumus ẹlẹ́ẹ̀kejì òun ajẹ́ ti àwọn aráalé anabi muhammad sallallahu alayhi àwọn Banul Muttalib àti Banu Hashim àwọn ọmọ Al-Muttalib àti àwọn ọmọ Al-Hashim láwọn ẹni tó lọ́wọ́ bá ṣe zakatu léwọ̀ lórí wọn ẹ wò lọ́n ṣe zakatu léwọ̀ lórí wọn ẹ wò bí títí ń di fún wọn. tọ́ al àwọn ọmọ òrukàn àwọn náà gba khumsul khumus al àwọn aláìní àwọn náà gba ìdákanu márùn-ún ìdákanu dákanu márùn lẹ́yìn náà lọ akan àbùnà òsèbíl àwọn náà gba dákanu dákan nínú márùn ó túmọ̀ sí pé ìdá mẹ́rin nínú márùn tó kù ta ló ní ẹni tó rí nǹkan yìí ẹni tó rí nǹkan yìí tiẹ̀ ni ṣe lè jẹ́ àríkàz ó sì jẹ́ òfin ọlọ́run ọba eléyìí tọrọ mọ́ ẹgbàá wa tó tẹ̀lé wọn látọ̀dọ̀ amur ibn shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ kọ́lọ́nkó yọnu sí àwọn méjèèjì ọlànàbí muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé ọsọ fi kanzin wajadahu rajulun fi khariba nípa dúkìá kan tí wọ́n rí sínú lẹ̀ tẹ́nìkan rí he nínú ilé àlàpà kan orí arzikì yẹn he lábẹ́ ẹlẹ̀ nínú líka tó ti dá horo anabi wa sọ fún pé in wajadtahu fi qaryatin maskuna fa'arif tó bá pé lùtàwọn èèyàn ń gbé lo ti rí ilé yìí ń kàn ti já lápá ni kẹbi tá a ti wí ṣáájú ilé tá ti rí ó ti dà lápá ilé ti dá horo ṣùgbọ́n àwọn èèyàn sì ń gbé inú ìlú tó ti rí yẹn fa'arif wàá fi wẹ́lọ̀ fọdún kan sẹ́nìkan ọ̀sán nǹkan nù sẹ́nìkan ọ̀sán nǹkan nù sẹ́nìkan ọ̀sán nǹkan nù sẹ́nìkan ò rí nǹkan mẹ́lẹ̀ kí ọmọ ibi tó ń rí mọ́mọ́ ha kí ọmọ àwò fẹ́ ọmọ fi wẹ́lọ̀ tó bá tó ọdún kan tí ò rẹ́ nìkan wá kílèmù rẹ̀ gbà náà ni ó tó di tiẹ̀ ìyẹn ni pé dájọ́ rẹ̀ ti kúrò ní ti arikaz ó ti di ti alokapa tọ́ wa in wajadtahu bẹ́ẹ̀ náà ni ojú ọ̀nà táwọn èèyàn sì ń tọ̀ wa in wajadtahu fi qaryatin ghayri maskuna tó bá pé lùtò náà ti dà lápàdá horo ni táwọn èèyàn gbé bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ti ń gbé bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ èèyàn wá gbé bẹ́ẹ̀ mọ́ nìsín rárára. fafihi wa fi rikaz irun tó rí heyun àti tí wọ́n rí he lábẹ́ ilẹ̀ lápapọ̀. La ìdákanu márùn wọn máa yọ ńbẹ o àdìsí òǹjẹ àlàyé fún àdìsí tó ti síwájú torí àdìsí tó ti síwájú òun kàn sọ fún wa pé wọ́n fi rìkází alkhomos lẹ́yìn eléyìí náà wọ́n mú àdìsí bilal ibn al-harith radiyallahu anhu wa anna rasulallah sallallahu alayhi wa sallam. أخذ من المعادن القبلية الصدقة رواه أبو داود أه صحابي تقبادثي وأركا رنجة بلال أما الحارث الله باكويا نسي ولا نبي محمد صلى الله عليه وآله وسلم أقبى زكاة lórí ohun àlùmọ́ọ́nì ọgbà zakat lórí ohun àlùmọ́ọ́nì ilẹ̀ eléyìí tó jáde láyè kan tí a ń pè ní kọ̀bàlíyà àyè tá ń pè ní kọ̀bàlíyà yẹn láàrin Mẹ́kà àti Madina ni wọ́n ló súnmọ́ alfara wadi alfara wọ́n ló súnmọ́ bẹ́ẹ̀ ikú ànábì gba zakatu nínú àlùmánì ilẹ̀ tí wọ́n rí láyé bẹ̀. ìtò ṣẹlẹ̀ ni pé sàhábì tó gbàdé ti wá gangan nìkan yìí ṣẹlẹ̀ sí wọn lànàbì bulẹ̀ fún ilẹ̀ tí wọ́n á bù fún ọ jẹ́ ilẹ̀ tó yẹ kó àlùmánì ilẹ̀ ń kí ẹ bó ṣe jẹ́ kí láyé sí náà tó àlùmánì ilẹ̀ bá ń bẹ́ẹ̀ kìí ṣèjọba ló máa ń yọ lọ́pọ̀lọpọ̀ gbà so wọ́n á list ẹ̀ fáwọn olówó ni àwọn ẹni tó ní company àwọn ni wọ́n máa yọ wọ́n kàn máa ìjọba máa task wọn ni pé upon all turn tẹ́ bá yọ jáde o iye báyìí ni tìjọba ń bẹ ìjọba fẹ́ fi sá fún àwọn ẹni tí ọba jẹ́ pé ìjọba ni wọ́n máa mójútó tíjọba bá kó wọn síṣẹ́ tí wọ́n máa jíwò ìjọba tí wọn ò ní jẹ́ kíjọba rójútu rẹ̀ wọ́n ní after all ebo gbogbo àwọn jọ ni sàmúgbà tíjọba bá yọ̀ǹda rẹ̀ fẹ́ nìkan pé wọn ni wọ́n máa yọ wọ́n máa ṣèǹṣì nǹkan ní tiẹ̀ nìkan yọ lámójútó tó pọ̀ lórí ẹ̀ kò jẹ́ kẹ́nìkan jí òun nǹkan mú owó oṣù rẹ̀ lọ́gbàá bá ti dájú pọ̀ ń jalè ó lè yàn án bá lẹ́sẹ̀ kálukú ó sì tú àpò rẹ̀ ta kó tó jáde ní kọ́mpìnì jojúmọ́ ẹ̀ mú àpò yín jáde kárí ntí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa àbá ìpéjọba ní àṣejù òní tó bá ẹ rí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe petrol bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàápàá láwọn Áfíríkà tí wọ́n á ń bì tíjọba ò sí lọ títí so ẹni tí wọ́n á fún wọ́n ní iye tí ń san fúnjọba lórí gbogbo dírọ́ọ̀mù kan tí wọ́n máa yọ nínú epo lápèjúwe tọ́ irú rẹ̀ náà lélẹ́yìí anabi sallallahu alayhi wa sallam fún wọ́n tulẹ̀ fún sàbẹ̀ Bilal ibn al-Harith ilẹ̀ yẹn wá jẹ́ ilẹ̀ tó ń alùmánì ilẹ̀ wà ń bẹ̀ tí wọ́n ti sọ pé alùmánì ilẹ̀ wà ń bẹ̀ ìyẹn nípa àwọn òkúta olówó iyebíye gẹ́gẹ́ bí gold gẹ́gẹ́ bí silver eléyìí ẹyin rẹ̀ wọ́n á mú gbogbo àwọn gbé kíní kan kùsà kíní kan fi gbogbo ẹ̀ wọ́n ẹ́ àwọn náà sátẹ̀lé tó ṣùgbọ́n tó máa sọ pé ilẹ̀ tó ní ohun àlùmọ́ọ́nì lẹ́nu ní gbà gold or silver. arákùnrin yìí òun yọ dúkìá tó wà lábẹ́ ilẹ̀ yẹn yàtọ̀ sí owúlẹ̀ orí nǹkan ni. arami pọ̀ wà ń bẹ ṣùgbọ́n àmọ́ wà ká eléyìí anabi ń gba zakat lọ́wọ́ rẹ̀ zakat rẹ̀ wò zakat owó yẹn ni pé zakat owó ní yọ fún alùmọ́ọ́nì ilẹ̀ tí ń yọ ń bẹ̀ adéṣe ọkọ̀ alẹ́ wípé tí èèyàn máa ń yọ ohun àlùmáànì kúrò nínú ilẹ̀ kèésò ni wọ́n sọ pé kó yọ ìdá kan nínú márùn rẹ̀ fún ibi tá a máa ná fẹ́yì sí ṣùgbọ́n tó bá yẹ kí nǹkan àlùmáànì ilẹ̀ la bá yọ kí ń bẹ̀ yẹn zakat láàmà san zakat láàmà san ìyẹn tó bá jẹ́ pé individual kan oníjọba yọ̀ǹda alẹ̀ yẹn fún wọn ànídìí kí táàsìkì rẹ̀ tẹ̀wọ̀n kẹ́ ń bi àwọn ọmọ táàsìkì ni wọn ànídìí kí rẹ̀ zakat ni ọmọ ayọ̀ àṣẹ pé ní ìgbà tí owó yẹn tó bá pọ̀ tó ní sọ́ọ̀b ìdá kan nínú ogójì péré ní ọmọ ayọ̀ ìdá kan nínú ogójì péré ní ọmọ ayọ̀ ó pé àbí nítorí pé tó bá pé táàsì ni wọ́n gbà lọ́dọ̀ rẹ wọ́n bọ̀ fojú sí gbogbo ẹ̀ ni gbogbo ẹ̀ ni wọ́n bọ̀ sábẹ̀ sírò èlò lẹ́ ń pa èlò lẹ́ ń rí àbí òye lẹ́yìn expenses èlò léèrè tó ìjọba gba ibà ẹ̀ wọ́n sálàkè ni kò tún á sí ládàá yàtọ̀ sẹ́ni tó yọ zakat òun ọgbà ládàá yàtọ̀ sẹ́ni tó gba zakat lọ́wọ́ èèyàn òun náà tún gbà ládàá torí pé àyìnlá ẹjọ́ ṣe tọ́lọ́n torí ẹ̀ eléyìí jẹba tó bá ṣẹlẹ̀ yìí pé ìyẹn ra lẹ̀ bí á bẹ̀rẹ̀ sí ṣe foundation lẹ́pọ̀ bá tú jáde àsèpò oyún ìtòsí lọ́wà nǹkan retí ẹni tí òyìn lè kan náà ni kó fi gbé ta epo bá tú jáde gbọ́dọ̀ láti ṣe náà rí sẹ́yìn ọ̀rọ̀ ra máa wá epo ni kì í ṣe pé pẹtrol ni máa jáde o ẹ̀kọ́ jáde ní epo rọ̀bì bó lẹ́ ti ṣe ẹ kàn lọ́ọ́ wa ní ẹrù yín bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere ẹ̀yọ́ ọmọ kékeré ni nígbà tí ó ṣe pé ìyá lẹ́gi mọ́yìn ẹ kàn rọra so ẹ sì máa rọra wá nǹkan yín jáde ẹ̀rọ àti rìfánárì kan síbẹ̀ o so gẹ́gẹ́ bí wọ́n máa ṣe ní south south nù kálukọ́ rọra sọ́ra rẹ̀ díjọba lágbọ̀n ibi tó wà yóò sì máa wá epo nàìjíríà tà a'udhu billah ṣe irú eléyìí lábẹ́ òfin ìgbà tó ẹ pé wọ́n lọ ralẹ̀ wọ́n lọ ní àrísìkì tó wà mẹ́ wọ́n yé wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó o bá rà tó bá jẹ́lẹ̀ ìyànjú wọ́n ló ní wàhálà rẹ̀ tó bá jẹ́lẹ̀ ọlọ́ra náà ta ló ní wọ́n ló ní bó lẹ́sẹ̀ wá gbà lọ́wọ́ mi gbà tó lọ́ra ẹ̀ sì gbàgbà tó jẹ́ kóńgí so eléyìí ni àmọ́ tíjọba bá wá sòfin tó bá ní ẹnikẹ́ni o tírò arzikì báyìí báyìí báyìí báyìí bá fojú hàn nínú lẹ̀ tọ́ra o kó sọ fún ìjọba o ìjọba ò fún lẹ́mí o kò sí ní tó burú náà lábẹ́ òfin ọlọ kó fi lé ìjọba lọ́wọ́ nítorí pé níṣe níjọba máa ń ṣerú ètò yẹn láti dínà fìtínà eléyìí tó lè ṣẹlẹ̀ torí tó bá pé ìwọ rí ọrọ̀ alẹ̀ tó ní petrol wọ́n fi ilẹ̀ fún ọ eléyìí náà ọrọ̀ alẹ̀ tó ní gold wọ́n fi ilẹ̀ fún sẹ́yìn káwọn tó ọrọ̀ alẹ̀ yangi wọ́n lè digun abayín lórúkọ kan gbogbo yín làwọn olùpa bóyá la ṣe ra lẹ́ńbì kan náà tí wọ́n rí pẹtrólù nù tiẹ̀ tí wọ́n rí góòlù nù tiẹ̀ àbí òye wa ha torí kí ọmọ bàá máa ṣírò eléyìí iná níjọba sì máa ń ṣe gbogbo orú àwọn òfin mi kìí ṣe pé necessarily péjọba nídìí owó ṣùgbọ́n wọ́n máa ń ṣerú àwọn òfin yẹn ni láti dènà àwọn fìtínà burúkú mi tó lè ṣẹlẹ̀ à ń pèlè yẹn ní sẹ́dọ̀dára ẹ̀ à ń tì náà tó lè fa wàhálà ẹ rí i mi kẹ́ tó bá gbaru lẹ́ lọ́wọ́ rẹ lẹ́yìn hundred years gan ìjọba lè má débẹ̀ dábàá pé bẹ́ẹ̀ ṣe gbàtà ìgbà náà wọ́n sì ń kó àrísìkí hùn wọ́n lè má débẹ̀ so ṣùgbọ́n kó lè bá dínà wàhálà tó lè ṣẹlẹ̀ táwọn èèyàn máa para wọn èèyàn oró ń jẹjẹ èèyàn tún para wọn so ìdínà tíjọba fi máa interfere nítorí dáa ni kíjọba wà ọ̀dà eléyìí jẹba tíjọba náà bá wá ń yọ ohun àlùmọ́ọ́nì lẹ̀ ìjọba ń yọ petrol ìjọba ń yọ gold ìjọba ń yọ silver ìjọba ń yọ kùsà ìjọba ń yọ gbogbo àwọn nǹkan olówó iyebíye nínú lẹ̀ òkúta olówó iyebíye gbogbo nǹkan tíjọba ń yọ yìí ṣé wọ́n yọ zakat rẹ̀ àbí wọ́n ní yọ. ṣèjọba yọ zakat àbí wọ́n ní náà wọn ní yọ ṣé àwọn mẹ̀kúnnù wà lọ́lọ́run pé kí wọ́n máa yọ wọ́n níjọba yọ ìdínú táwọn òfin mà tẹ́lẹ̀ náà ṣèjọba Islam làwa ní lábẹ́ òfin ọlọ́run gbogbo tó bá ti pè ní owó gbogbogbò yẹn ni kí public fund owó yìí wọn gbọ́dọ̀ yọ zakat rẹ̀ àwọn fuqaha wa gbogbo ààrí kí wọ́n sọ nípa rẹ̀ àwọn hanabila nìkan ni wọ́n sọ nípa rẹ̀ àwọn sọ yìí pé gbogbo owó gbogbogbò wọn ò ní yọ zakat rẹ̀ fẹ́ràn pé owó epo yùn ti gbogbo ọmọ orílẹ̀-èdè owó èlé jówó kí wọ́n tún máa yọ zakat rẹ̀ fún un mo rò pé gẹ́ẹ̀tì ntọ́fà gbogbo gold tí wọ́n máa yọ lórílẹ̀‐èdè owó gbogbo ọmọ orílẹ̀‐èdè ni wọ́n lówó ṣèjówó rẹ̀ tó tún máa yọ zakat fún ṣùgbọ́n yìí sọ pé à bó bá jówó wa ó yẹ ká rí lápò wa àbírò àlọ́wọ́ nu ẹ̀lówó wa àrí lápò wa <laughs> ala kulli owó wa náà ni owó wa náà ni torí pé nu bá ń ṣe ń rí ọ̀pọ̀ à ń rí lára títì tíjọba ń ṣe à ń rí lára iná tíjọba fà fún wa tí è lọ à ń rí lára omi ẹ̀rọ tí fà sílé kálukú à ń sì rí lára àwòsàn ọ̀fẹ́ àbí ẹ̀kọ́ ni à ń rí lára bí wọ́n ṣe ń bọ́ àwọn aláìní à ń rí lára security àbẹ́ rí nǹkan mẹ́ o irọ́ lásán so tọ́ba akéjọba ń sojúṣe rẹ̀ ẹ mọ̀ pé ẹnìkan kò ní ké náà lọ́fàá ló fi jẹ́ pé látijọ́ tí nàìjíríà yìí ti ń bẹ̀ àwọn ẹni tí ń ṣèjọba tó bá ti dàsìkò òṣèlú tó bá lọ wá kàmpẹ́ìn alákọ̀ọ́kọ́ táwọn olóṣèlú àkọ́kọ́ ṣe wọ́n á rí i pé kò yàtọ̀ rárá in content pẹ̀lú táwọn olóṣèlú sì fi ń ṣe kàmpẹ́ìn Afana fana fún yín á ṣe títì omi ẹ̀rọ máa tú yàá ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ẹ̀kọ́ àgbà àbí ẹ̀kọ́ ni iná òun sì máa ń ṣe táyé ìdàlùkìyàmà kìí ṣe pè nítorí orílẹ̀-èdè tí ọba dáa lọ́jọ́ júmọ́à ọjọ́ tàlátà ló ti ẹ̀ka mọ̀ so torí pé èjò ti dá agán tún bàjẹ́ ni àwọn ìjọba yẹn ò rójútu ẹni bọ́dì àwọn kan ń lo gẹ́gẹ́ bí àti jẹ kéèkì orílẹ̀-èdè so wọn àdá amúfẹ́ni bọ́dì ẹni ní sítẹ́nì kan náà bá tún gorí drum tó bá ló ń ṣe campaign kí ni ó sọ iná ọmọ dúró títí gbogbo tí kòtòkòtòkòtòkòtò kún bẹ́ẹ̀ àwọn òdì abẹ́ ẹ̀kọ́ ni iléèwé ọ̀fẹ́ adínwó sukuku sẹ́yìn kó àwọn stéètì kan àwọn adínwó sukuku wọ́n fẹ́ẹ́ fi ṣe campaign àwọn kan ò tí ì tají sàhọlẹlẹ náà gbogbo irọ́ ni kò yẹ kó wọ́n gbowó tẹ́lẹ̀ náà mo rò pé yé wa kò yẹ kó wọ́n gbowó tẹ́lẹ̀ náà torí pé aslan kí làwọn ganu kéèkì nàìjíríà yìí tẹ́ irọ́ lásán so àárín kankan owó ìta àbá rí náà ni wọ́n tún gbà so ẹni tí wọ́n á ń gbowó oṣù àwọn náà mọ̀ ọ́ àmọ́ majority àwọn nàìjà àwọn gbowó oṣù abẹ́ǹgbà wàláì tí ọmọ nàìjíríà bá jẹ one hundred and seventy million tí wọ́n wí o million, mélòó lẹ́rù pé ń gbowó oṣù federal state and local ó tó million, mélòó ẹ sọ pé twenty million kápẹ́ tí máa pọ̀ one hundred and fifty million kí là ń jẹ wàláì mùsíbà ìjọba ìjọba ò sojúṣe tó yẹ kó ṣe kí ló gbé wa lọ di eléyìí ó ní pé òun ilẹ̀ tí wọ́n ń yọ wọ́n yẹ yọ zakat rẹ̀ torí pé tabagbatabawo ni arzikiyun kálukú náà ó rí tiẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n tẹ bá wà lórílẹ̀‐èdè tí wọ́n ti fún yín kò pé kí wọ́n yọ zakat o kò pé kí wọ́n yọ zakat torí ẹ̀ ló ṣe jẹ́ pé láwọn àwùjọ kan táwọn mùsùlùmí wọ́n ní kíní kẹta ń pè ní at al-ijtima'i at al-ijtima'i onípítẹ́ nìkan bá wà láwùjọ tí ń ṣiṣẹ́ tí ń rówó ṣùgbọ́n tó wọlé òtó àbí kò tiẹ̀ ríṣẹ́ ń wáṣẹ́ kò rí wọ́n lẹ́tọ̀ọ́ kíjọba máa fún wọn lówó kan lóṣooṣù so that àwọn náà fi máa gbáyé gbádùn àfi ní bá wọn di pé wọn digun jalè àní bá wọn di pé wọn lọ nǹkan gbà máa wọ̀nyàn lọ́wọ́ owó tí wọ́n sì máa fún wọn láwọn orílẹ̀-èdè tiwa ń bí bó ṣiṣẹ́ gan ò lè rírú ẹ̀ so sẹ́mi pé gbogbo eléyìí ara àwọn owó arísìkì tí ọjọ́ tó orílẹ̀-èdè ti ń bẹ lọ́dọ̀ ìjọba mi ni wọ́n á ná fún ọmọ orílẹ̀-èdè irú rẹ̀ gangan gangan tún wà ń lo òyìnbó iná fà á ló fi jẹ́ pé táwọn èèyàn bá sá kúrò nírú nàìjíríà yìí tó ní yànjọ ohun tó sá lọ lóyìnbó tó bá dà wọ́n sí refugee camp ẹ rí i pé nígbà yẹn náà wọ́n á categorize wọn ẹni táwọn lè fún ní ẹ̀tọ́ kọjá rẹfújí nílùú àwọn ẹni táwọn ò lè fún síbẹ̀síbẹ̀ gbogbo wọn tún lẹ́tọ̀ọ́ kún ọmọ gàrí wọn èyí tí wọ́n wọ̀n ránṣẹ́ sílùú rẹ̀ náà wọ́n tún máa gàrí rẹ̀ díjọ́ tí wọ́n bá wọ̀n ránṣẹ́ ẹni tó bá láwọn gbà rẹfújí àtìgbà yẹn wọ́n tún máa ṣètò pé ọmọ gba ibà yìí lóṣù láì ṣiṣẹ́ so eléyìí kátó apọ́mọ orílẹ̀-èdè wọn tí ò bá rí sẹ́ wọ́n tún lówó tó gbà wọ́n lówó tó gbà so that àní pé olè pọ̀ wọ́n ń bàlú jẹ́ wọ́n ń ṣe torí pé ọwọ́ tó bá dilẹ̀ oníṣetọ́ọ̀nù máa ránṣẹ́ torí rẹ̀ alimaadin àwọn alimani lẹ́tẹ̀ ń bá ń yọ wọn kì í ṣe kíni wọn yọ zakat rẹ̀ tó bá jẹ́ pé ta ló yọ ìjọba ìdí ni pé èrè rẹ̀ yọ padà padà sí ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀ náà ni ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin bákan náà akówó kan jọ owó tá a kó jọ yẹn mọ́sálásí la fẹ́ fi kọ́ ilé kéwú la fẹ́ fi kọ́ ilé ọmọ òrukàn la fẹ́ fi kọ́ afárá kan tó dá la fẹ́ fi tún káwọn yóò lè máa rọ́nà lọ afẹ́ máa fi rán àwọn ọmọ òrukàn nílé ẹ̀kọ́ ni afẹ́ máa fi ràn àwọn ọmọ aláìní lọ́wọ́ káwọn lè máa parí ẹ̀kọ́ wọn ni gbogbo orú owó báyìí wọ́n ń pè ní waqf wọ́n ń pè ní waqf owó tó máa kó jọ tó jẹ́ ti awqaf kò bá tó balẹ̀ yìí kó jẹ́ billions kó jẹ́ trillion àníyọ zakatu rẹ̀ wọ́n rò pé yé wa wọ́n yọ zakatu ru owó báyìí owó tó bá ti jẹ́ waqf wọ́n yọ zakatu rún ganan gan amalun min amalil bir lónà owó tó a fẹ́ fi ṣe rere náà ni. Zakat náà owó rere náà ni torí ẹ wọ́n yọ zakati owó báyìí wọ́n yọ zakati owó alqaf tọ eléyìí ọmọbẹ nù nǹkan tí wọ́n kì í yọ zakati rẹ̀ eléyìí jẹ̀bi tá a fẹ́ dúró sí lónìí eléyìí túmọ̀ sí pé kéèyàn mọ̀ nípa àwọn nǹkan tí sẹ̀rí àmúwa ó pàtàkì kódà kó jẹ́ pé èèyàn ò tí ì sínpò ẹni tí ó ṣe sẹ́wọ̀n kí zakati nídìí kéèyàn ò lówó bọ́tí tí èèyàn máa ti láì di à pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run bó ṣe gbogbo wa ní ẹni tí ọrọ̀ lọ́rọ̀ láyé àtàlùkìyàm tó tí èèyàn bá wà ń pò pé èèyàn lè ṣe nǹkan tí ó mọ̀ bùkátà láti ṣèwádìí nípa rẹ̀ kò ní pọ̀ bíi ti ẹni tí òkúkú mà kàn tẹ́lẹ̀ náà subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk aleykum salaam. tọgbẹlẹ tó rówó nínú ẹ tó bá ti yọ̀dá kan nínú márùn ìdá mẹ́rin nínú márùn yẹn wá pọ̀ gan ọ̀nàwó ọ̀njẹ ń sáyé ń gbádùn ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà tọdún tún yípo lórí owó yìí ó sì tún tó ní sọ́ọ̀bù ṣé ìdá kan nínú márùn tó ti yọ ti tó ní láéláé fún owó yìí tiẹ̀ àbí tọdún bá tún gun orí rẹ̀ tówó yẹn sì tún wà púpọ̀ rẹ̀ tá a lè yọ zakat nù rẹ̀ sátún máa yọ àtún máa yọ ìgbà náà zakat láà máa yọ nísì ó ti kó orí cars ó ti dowó ta ni bẹ́ẹ̀ nísìsiyìí tí èèyàn bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ìjọba ó wá rìtáyà wọ́n á fún lówó gratitude owó tí wọ́n fún yẹn wọ́n á jẹ́ bíi ten million ṣé ẹ yọ zakat rẹ̀ ni àbí ò níyọ sẹ́yìn kékeré sọ owó tá a fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí o owó ọ̀kárì fún sẹ́yìn ribiribi tó ṣe sẹ́yìn ọ̀yọ́ zakat rẹ̀ àbí ò níyọ naam yọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ní dáhùn ẹni tí èsì alákọ̀ọ́ gbàgbé tóra ti sọ fún yín pé owó tíyàn bá benefit tí ì ṣe yí pé iṣẹ́ tó ń ṣe ló bí business tó ń ṣe ló ti jèrè wọn eléyìí ọkàn wá ni unexpectedly because tó bá yẹ pé dandan unexpected gratitude kan tí wọn bá san kọ tẹ̀wọ̀n kí n ti pẹ́ lómìn kí ó dùn tí ó gbẹ sórí ìdúró ẹlòmíì wọn retirement gan tó tòtòtòtò ibi tó kú sínú hàn eléyìí owó tá a expect ló dé lábẹ́ òfin ọlọ́run ẹ máa na ẹ máa ṣayé yín ẹ máa gbádùn títí tọdún kan bá yípo ẹ wàá wo kí ló kù owó tó bá tó ń tà yọ zakat ìgbà náà lẹ yọ zakat tí ó bá tó kò sí wàhálà náà aleykum salaam pé nínú wọn ni Mahdi yóò ti jáde tí wọn bá síbò ní oṣù ajáde nù wọn wá dùn ní àti adáwọn mọ. wọ́n wà ní Saudiya wọ́n wà mbùtí èsè Saudiya wà yáàní so ẹni tó bá Saudi lọ wà tó sì alẹ́ anabi sallallahu alayhi wa nítorí pé ní Saudi tó máa dárúkọ èèyàn wọ́n dàkọ bàbá rẹ̀ wọ́n tún dárúkọ ẹ̀yà tó ti jáde so àwọn ẹni tó jẹ́ ara alẹ́ anabi nínú wọn wọn sọ pé lágbájá ọmọ asherif asherif ó túmọ̀ sí anabi. ẹnìkẹ́ inú kọjá pé látara Hasan àbí Hussein látara àwọn baba ńlá yòó làwọn ti wá sọpọlọpọ nínú wọn orúkọ wọn ó sì máa fẹ́ jọra wọn omi Ali kí wọn jẹ Ali kí baba rẹ̀ jẹ Hamza so omi ń jẹ Alhassan kí baba rẹ̀ kọ́ máa jẹ Ali àbí kó máa Hussein kí bàbá rẹ̀ máa jẹ́ ali àbí kí wọ́n jẹ́ ali kí bàbá rẹ̀ jẹ́ hussein àbí abdullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí bẹ́ẹ̀ náà ni wọ́n wà ń kọ́ńtírì mi gẹ́gẹ́ bí urdun jordan àwọn tó ń ṣèjọba bẹ̀ ara ilé ànábì ni wọ́n ń pè wọ́n àbí òye wa torí àwọn ọ̀sán ń almamlakatul urduniyatul hashimiya so ìyẹn ni pé kọ́ńtírì yẹn ti hashimiya ni hashimiya yẹn ni kó àwọn ará ilé anabi muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni làwọn tó ń ṣèjọba morocco ará ilé anabi làwọn náà pera wọn tó ń torí rẹ̀ àti mọ àwọn ará ilé anabi ò sòrò a sì ní òfin kan nu tí ẹ bá pera rẹ̀ lára ibìkan wọn yìí bá jiyàn sí wọn yìí bá jiyàn sí so eléyìí jẹ́ bó ti jẹ́ torí pé jíjẹ́ ará ilé anabi ọ̀sọ́ dọ́mọ aljanna take care of that ẹ̀hẹ́n torí ká nàbí sọ fún ọmọ tó bí tààrà nínú rẹ̀ pé ya Fatimatu binta Muhammadin salini min mali ma shi'ti la ughni anki min Allahi shay'a wọ Fatima ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam tọrọ ntọ́ ọba fẹ́ lọ́dọ̀ mi o nínú dúkìá mi màá fún ẹ ṣùgbọ́n wọnà tó fi rárá rẹ̀ lẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ tó fi ní dọ́mọ aná torí ní kankan mo lè fi gbọ́ lẹ̀ lọ́dọ̀ ọlọ́run bàbá hùwà ọmọ aná ṣùgbọ́n tó wá pé láti bo síbo tó o tún jìnnà jìnnà jìnnà jìnnà ẹsẹ̀ rí táwọn àbí sọ pé màá bọ́ tọ́ àbíhì amẹ́lò làmì yóò sàrà àbíhì nàṣàbò ẹni tí iṣẹ́ rẹ̀ bá mú dérò ẹ̀yìn ilé ńlá ìdílé ńlá mọ̀lẹ́bí ńlá tó ti jáde kò lè sọ dára wájú ilé ìjẹba so ṣùgbọ́n tọ́lọ́ àti tànàbì sallallahu alayhi wa nínú fẹ́yì àti ghanima gbàtà wà láyé afa anabi anabi ti kú bùlá àkótó ọlọ́run àti tànàbì lọ wọn la fi sí baitu malil muslimin fún almasalihu al'amma fanfani gbogbogbò láàmà náà sí wáyé o àṣìṣe kan wà nù àdéhìí ẹni wọn sọ pé almaadin alqabaliya. Al so ètò wa nínú àdìsí kan òun ló ló tún àṣìṣe tó wà ń bì ṣe ẹ ní fi alif ọlám sí màádìn màádìn alqabaliyati màádìn alqabaliyati yẹn ni wípé àwọn àlùmáàní ilẹ̀ tí a yẹ yùn náà ẹnìkan bẹ̀rẹ̀ bí náà aleykum salaam. èèyàn ṣèṣe lápá àbí lẹ́sẹ̀ láyé ibi tá a máa ń fọ̀ nínú àlùwàlá wọn á rẹ bandage mà gbọ́dọ̀ ni wọ́n máa ṣàlùwàlá so bandage yẹn oríṣi owó lè jẹ wọn là ń pè ní aljabira gbogbo ní wọ́n máa fi lórí ibìkan tí ń dún tí yàn ti ṣèṣe á máa fomi rání bandage yẹn kò pé ká má fomi ra o tabaka ti fomi ra yóò ṣe bí arọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ àní gbàmí lu o omi díẹ̀ tó bá tó bá kàn ti fomi sọ́wọ́ rẹ̀ ẹ̀hán tó kàn fi ra ó fi ra kárí ni òkè ṣe pé ó fi ra bìkan yàtọ̀ sí bìkan àwọn omi díẹ̀ náà yóò tún fẹ́ ṣe àmì pé ọ̀rọ̀ ra ń dẹ̀ ṣùgbọ́n tìbí tó dá sí ni pé yàtọ̀ wà tó fi rí ìṣẹ́jú méjì kẹta tẹ́gùn bá tún ti fẹ́ sí ó tún ti kanko padà so eléyìí bá sì máa ṣe láì ṣe bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ sí sọ láti láì sàlọ́ aláwọ̀ ọjọ́ sí jẹ́ maaleykum sọ láì sàlọ́ alá téèyàn bá lè ṣe maaleykum sọ àti sọ pé wọ́n ń bá a alá nǹkan méjì ló máa ń fà bí kọ́jọ́ pé kò lè dá ṣe báyìí àbí kọ́ jẹ́ pé ń fọlá àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ pé ah, bàbá ẹ máa ṣe sọ̀láàt pé kọjọba àbí kọ́ gómìnà ẹ máa ṣe sọ̀láàt ọ̀nà ah, àlùwalá yẹn ló máa ń ló máa ń romi lójú kò sí wàhálà á máa bá yín ṣe ń bì ọ̀dà kò burú ẹ lọ gbé bá fò so wọ́n bá fọwọ́ wọ́n bá yọnu wọ́n bá fi mú wọ́n bá bọ́jú wọ́n bá fapá wọ́n bá parí wọ́n bá patí wọ́n bá fọsẹ̀ fọ́ dáadáa o so sẹ́mi pé wàlákin kọ̀dá o kọ̀dá o naam aleykum salaam. owó lọ ń pa ń tiẹ̀ <laughs> owó tó ń pa ọ́n ó dàbí ilé tó fi háyà ni ó dàgẹ́ bí mọ́tò tó ń fi háyà owó tó ń pa òun lọ́mọ fi kún owó tó ní ọmọ yọ zakat fún kò sí wàhálà mi naam aleykum salaam estimate o owó tiẹ̀ tí wọ́n ń pa ń bẹ̀ naam lọ́ba yẹn pé kéèyàn dà ní àmẹ́ta lórí rákà méjì fẹ́ẹ́nà bẹ́ẹ̀ ti sọ̀látù duha tahiyatul masjid sunnatul wudu ọlọ́bẹ̀ẹ́. ọlọ́run fún yẹn ládàá sọláàtì mẹ́ta ṣùgbọ́n kò dàbí ẹni tó kí lọ́tọ̀ọ̀tọ̀ torí pé òfin ṣẹ̀rẹ́ àsọ ìpè ìtísẹ̀ rẹ̀ bá pọ̀ jù tó sì bófin mu ó ní ju rẹ̀ pọ̀ ṣùgbọ́n nínú àánú ọlọ́run ni pé tí o bá ṣe sọláàtì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe pé ọ̀kánu rẹ̀ ọ̀jẹ́ gbèsè ara ó lè ní tó je jẹ ìwọ tó fúnlẹ̀ ló ní nǹkan ìwọ náà mọ̀ ń pa rẹ̀ àmọ́ ọ̀nà òkọ́ wa bá orúkọ ẹgẹ́ tiẹ̀ ẹ̀yà mi ńlẹ̀ yìí mo fẹ́ dákú mẹ́ gbogbo tó o bá rí ńgbà tó ń kọlẹ̀ ta lọ́kọ̀ọ́kọ́ ni ìyẹn tí ẹ bá lọ bá sẹmọ pé lẹ́yìn ọ̀rọ̀ pé ilẹ̀ ahoro kan ibi tí wọn ò ta ni ò gbé bí ẹnìkan ló nílẹ̀ o so nǹkan tí mo rí ni o kọdọ ya ń lẹ́nu o dédé bó ń bẹ̀ ọba tẹ ọba mú wọn lọ wọn ni ẹ máa ń pa a máa ń pa àmì mi mórí káwọn kọ àwa sì sọ pé èmi mo rí nígbà tí ètí ṣe tìyàn gbà náà ni ó tó di àríkàs yóò máa fi wẹ́lọ̀ fọdún kan gbà tó ṣe pé àwọn èèyàn wà lágbègbè yẹn tí ò bá rẹ́ni kílèmù ẹ̀ òdì tiẹ̀ tẹ́ni tó nílẹ̀ ọba ti kílèmù ẹ̀ òdì tiẹ̀ lódodo ẹni tó nílẹ̀ ló ní ti ń bẹ́nu lẹ̀ ṣùgbọ́n ti ń bẹ́nu lẹ̀ ń bí wọ́n rì má bẹ̀ ní kí ẹ ṣe pé ó wù nù ẹ̀ tọ́ba wù nú ẹ̀ ẹ̀ńtọ́ lẹ́rú ló lẹ́rú eléyìí wọ́n rí má bẹ́ẹ̀ ni yàtọ̀ wà láàrin méjèèjì ṣùgbọ́n àti pé wọ́n rí má bẹ́ẹ̀ ni unlikely kọjá tẹnìkan gbàtà àwọn yẹn sì wà lágbègbè àfiwẹ́ lọ fọdún kan tá a bá rí ajẹ́pẹ́ ẹni tó wúlẹ̀ kàn ń lónìí náà aleykum sọ. ayé ẹran lé àwọn fún wọn wọn lẹ́sẹ̀ wá pa kó tó di eid wọ́n fẹ́ kẹ́ gbaládàá ní ìjọ ọdún lẹ́tọ̀ọ́ pa náà aleykum sọ ṣe ìlú ìgbẹ́ ní ilé wọ́n á lọ sí mẹ́sìkì ṣé ó tọ́ pé ó ní ṣe pẹ̀lú àsìkò òpin. pé tutù yẹnni kí tí wọn bá sàlù àlátán ṣé sunnatul wudu lẹ́ẹ̀kan náà ní kíákíá ní gbígbóná gbígbóná ni kì í tutù yẹnni kí kò bá àjẹpọ̀ sẹ́nìsì kò bá sì pẹ́ díẹ̀ àmọ́ lọ́nà tó ẹ pálọ̀ aláàrẹ̀ ọ̀já tó fi ṣe. Alaikum salaam. a ah. wàláyé a lè sọ wípé bóyá kò sí so ṣùgbọ́n ọlọ́run bá ní ó bi wọn léèrè a nídìí ká máa yọra wa lẹ́nu ẹ̀hẹ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó wá náà àdìsí anabi Muhammad sallallahu alaihi wasallam pẹ́ẹ́nì tó lọ́wọ́ bá fi sípò kọjá alákòóso lórí nǹkan kan lórí àwọn àlùmọ́ mi fa shaqqa alayhim shaqqa Allahu alayhi tó bá fara ni wọ́n ọlọ́run fara ni so eléyìí ó sì tún àdìsí tuntun wà tó tọ́ka sí pé ẹnì kan ní jó lórí fáwọn èèyàn kó ṣàbòsí sí wọn kọ́rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ìdínú tá a fi ń sọ gbogbo ẹni tó bá tiẹ̀ gbọ̀ngàn kò ní wá láti gba ipò kankan nàìjíríà yìí kódà níbi tí ètúnṣe nàìjíríà yìí torí wọn là ní ẹ̀yin lẹ́mọ̀ wò pé gbádùn ni lónìí ti kó mbẹ àtẹni tí mbẹ wàláì wàhálà ni ọlọ́wọ́n bó bi kálukú léèrè níjọ́ gbẹ̀ndà kìá ẹ wá wò bẹ́ẹ̀ Mr. President èèyàn one ẹ̀rọ kí nǹkan yẹn alágbára ẹ̀rọ lè yẹn fẹ́ jájà tí yẹn bá jẹ́ ẹni tó adjust kò ní rọ́nà lọ bọ̀rọ̀bọ̀rọ̀ kátó pé so n tó sì dájú ni pé kò sẹ́ni tí ó yàn nìkan jẹ tí ó lọ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm fẹ̀tọ́ àwọn mẹ̀kúnnù tí wọ́n bá fún wa àwọn mẹ̀kúnnù ọgbàjọ́ gbẹ̀ndà kìyàm níjọ́ tí ò sówó ẹ̀yin wáyé pé dáadáa owó wá làwọn olórí ẹni tí wọ́n fi san fún wa kì í ṣe dandan kí wọ́n ní dáadáa ṣé bá wàhálà ìdá tí wọ́n kó bò wọ́n. ẹ jẹ́ bó ṣe jẹ́ maaleykum sọ. bọ̀dà àwọn náà yọ àmọ́ àwọn gbọ́dọ̀ jẹ́ torí ẹ̀ ló jẹ́ pé táwọn bisalòlá àṣìlọ́n dẹ̀bínú lẹ̀ ebi ọba àmọ́ pàjù bẹ̀ lọ sallallahu alaihi wasallam kò ní jẹ́. torí ìbẹ̀rù kó má jẹ́ pé nínú owó tí wọ́n ń gbé bọ̀ zakat ló ti bọ́ọ̀lẹ̀ ọlọ́run sì ṣe zakat jíjẹ ní ìwọ̀ so ṣùgbọ́n ànábì ń yọ zaka ara ilé ànábì ọ̀ yọ zaka náà já sọ láti kọ́ lọ jẹun nítorí pé ẹni tó bá gbé oúnjẹ kalẹ̀ débi ń pa tí sọ láti sì dé súnà ní oúnjẹ wọ́n fún ọ lówó pé kò fi gbalé wọ́n fún ọ lówó kò fi róúnjẹ lé wọ́n fún ọ lówó kò fi dáṣọ sọ́rùn wọ́n wá wò pé èyí tí wọ́n kò fowó ṣe ìkọlọ́jà o èyí tí wọ́n kò fowó ṣe ìkọlọ́jà ǹjẹ́ sọ lè fowó ṣe nǹkan míì ọgbà yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó fún ọ lówó. báyìí la fún tọ́ ọ bá ń ná síbòmí ìjàmbá nù nínú òfin ọlọ. ẹ̀yà ọ̀dà àbígbà tí gbogbo yín máa ń ṣe bẹ́ẹ̀ <laughs> àbí tó bá ti fún ọ ní general permission general order pé tí mo bá fún ọ lóhun tó bá sámọ̀ pé ló wúlò fún ọ ní kò fi ṣe sẹ́wọ̀n kí lẹ́yìn wọ́n ti yọ̀yàn nu wàhálà àmọ́ ìwọ ọmọ mi o owó oúnjẹ ni mo fún ọ <laughs>